ìdí náà ni màá gorí afẹ́fẹ́ báyìí pẹ̀lú ọ̀làdùnní bèlè bismillah. Allahu alladhi la ilaha illa hu الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a ń kí olùgbọ́ wọn wípé àdìjọ ọkọ̀ ojúmọ́ akú dédé àsìkò ìkàbọ̀ sórí ọ̀tún ètò ètò àti àkùnrin ẹ̀bá tí a pè ní àlìfíkù fìdíìn lórí one zero one point two one parrot fm lókè bèbí lógúnmọ̀ṣọ́ ọ̀làdùnmídé olóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. shavdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè láwọ̀kọ́ tí màá kọ́ máa fi síde ó náà ní ìbéèrè oníbéèrè umu abdullahi láti fífọ́ lọ́gbọ̀nsọ̀ wọ́n ní ǹjẹ́ islam faramọ́ fún mùsùlùmí yálà ọkùnrin àbí obìnrin láti máa mú nǹkan ìní ẹ̀ tó wò pé òun ò lélẹ̀ iná àbí òun tiẹ̀ ń lò ó kàn wọ́n láti fi ṣe pàṣípààrọ̀ láti fi gba pààrọ̀ bóyá èèyàn fi bàtà gba ike àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní ìtọ́wá láti ọ̀dọ̀ brother abdulsamir ní South Africa wọ́n ní ǹjẹ́ ojú wo ni Islam fi wo òwò kéèyàn máa ra kẹ̀kẹ́ napep kó wá máa gbé fún alágbàgùn kó wá máa gùn títí ẹ̀kọ́ máa dìlífà owó lójúmọ́ àbí lọ́sọ̀ọ̀sẹ̀ títí ń dìlífà owó bẹ́ẹ̀ owó dèdè iye owó táwọn wá fi ra kẹ̀kẹ́ napep ń wá pé nígbà tó wá pé tán àwọn wá ní kó máa gbé kẹ̀kẹ́ napep lọ kó ti giri tiẹ̀ wípé ojú wo ni Islam fi wo irú òwò báwọn ẹ jẹ́ kí n darọ́ bá insha Allah. alhamdulillah wassalatu salam ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كبروا كتاكو في الله في يوم في كامي لكم في باقوا على كامي lópin ìgbà tí ń tẹ́tẹ́ fi gbà pààrọ̀ pẹ̀lú nǹkan mi kì í bá ti sẹ́ńtírì tẹ wá fi fẹ́ gba nǹkan míì tọ́jẹ́rú rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ pé òṣùwọ̀n wọn dọ́gba yóò sì jẹ́ pé fún mi wọn náà gba tiẹ̀ àmọ́ tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ ìkẹyìn ní góòlù kó fẹ́ fi gba pààrọ̀ góòlù fàdákà kéèyàn fẹ́ fi gba pààrọ̀ fàdákà ìrẹsì ìyẹn fẹ́ fi gba pààrọ̀ rẹsì kéèyàn fẹ́ fọ́ka bàbà bí àgbàdo fi gba pààrọ̀ ka bàbà bàgbàdo gbogbo àwọn wọ̀nyí rìbá ń wọnú ẹ̀ téèyàn bá ti gbé téèyàn wá wọ́n wọ̀n àbí kí wọ́n wọn wúwo rẹ̀ àbí kí wọ́n wọn púpọ̀ rẹ̀ èyí tí wọ́n púpọ̀ rẹ̀ lè tá máa fi kóńgò wọn hmm. èyí tí wọ́n wúwo rẹ̀ òun lè tá máa gbé lórí òṣùwọ̀n hmm. a rí i pé èyí tá a fẹ́ fi gbà pààrọ̀ àti èyí tá a fẹ́ gbà ń pààrọ̀ wọn dọ́dọ́ hmm. so ìgbà náà la tó lè fi wọ́n pààrọ̀ ara wọn àmọ́ tí ọba ti jẹ́ ní tìrìbá ti ń wọnú ẹ̀ kí kéèyàn láṣọ léèsì èèyàn fẹ́ fi gba báàfù hmm. àbí èèyàn ní bàtà wọ́n fẹ́ fi gbà borí gbogbo eléyìí kò sí ní tó burú bẹ́ẹ̀. lópin ìgbà tó bá ṣe pé nítorí fẹ́ fi fún ọ ní pààrọ̀ yẹn ó bá tẹ ọlọ́run ẹni tó sì fẹ́ gba tiẹ̀ náà kí ó fi fún ọ ń pààrọ̀ èyí tí wọn náà gbé wá tẹ ọlọ́run kò sí wàhálà bẹ́ẹ̀. Hmm. wọ́n ní sáwọn lè ra mọ́ṣíìnì fẹ́nìkan kọ́ wá jẹ́ pé onítàn ọmọ mú wá lójoojúmọ́ lórúkọ pé ńgbà tí owó ti mú wá tá a bá ṣírò rẹ̀ tó bá ti káyé tá a ra mọ́ṣíìnì á gbé mọ́ṣíìnì fún kó ti di tiẹ̀ ètò túmọ̀ sí pé ẹ fẹ́ ràn án lọ́wọ́ hmm. eléyìí yàtọ̀ sí máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yin lẹ fẹ́ ràn án lọ́wọ́ pé mọ́ṣíìnì yìí báyìí ẹ rà á fẹ́ tà fún níye tẹ̀yìn gangan rà ni ẹ fojú sun kẹjọ rí kọ́bọ̀ kan bẹ̀ hmm. ìrànlọ́wọ́ lélẹ́yìí ẹ ti wá fi yé e, torí pé mo bàjẹ́ pé ẹ̀yin náà padà wá yá níyàn yín padà lọ́jọ́ àìpé hmm. mẹ́ṣíìnì yìí o tẹ́ ẹ bá ti san owó tí mo rà pé yóò di tiẹ̀ kò ní jó gùngùn kùgùn kó lòún lòkulò kó là mọ́lẹ̀. Hmm. ẹgbẹ́ wa ti mọ̀ pé tòun ní ọ̀padà dà ẹ máa fẹ̀sọ̀ ló. mọ́tò ọ̀bá mọ̀ tó rò pé orí ìta máa ń ṣe náà ni mọ́ṣínì lè mẹ́tì sọ̀sù mẹ́ta tí ó ti dàbí ètò ti sọdún mẹ́ta ọdún mẹ́ta tó ti sọ́mọ́lẹ̀ gbámọ́lẹ̀ hmm. tó tún sí tó yẹ kó jẹ́ àpò onídjọ́jọ́ ara mọ́ hmm. so tó bá ti ṣẹ́gun àwọn dà hmm. àmẹ́ni tí wọ́n ra mọ́ṣínì tiẹ̀ tó ń fi ṣòwò bí wọ́n yọ̀ ń ra ní ẹgbẹ̀rún mẹ́fà wọ́n á gbé fún ọ lórí pọ́ọ̀sì ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n fẹ́ jẹ èrè ẹgbẹ̀rún mẹ́rin lórí ẹ̀ pé tó bá ti sanwó pẹ́gbẹ̀rún mẹ́wàá o mọ́ṣíìnì di tiẹ̀. Hmm. eléyìí lábẹ́ òfin ọlọ́run ọ̀tọ̀ tó bá lè tẹ̀ láwọn òfin tó dé. Hmm. nínú òfin tó dé ni pé njọ́ tó bá ti lè gbé mọ́ṣíìnì fún ta ìgbé fún ó ti di tiẹ̀. Hmm. owó lọ́jọ́ yín. ìyẹn ni pé tí gbẹ́mi sí omi òtún ọ̀bà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú owó yín lẹ́yìn ọmọ béèrè. èsì kí mọ́ṣíìnì lẹ́gbàá ń di rẹ̀ tó ń towó tó ti fa ṣáájú. bákan náà ẹ gbìyànjú láti jẹ́ yé yí pé ńjọ́ tí ò bá láǹfààní àti lè sanwó lásìkò tó dákun wọn máa mówó wá owó tó kù lórí rẹ̀ ò ní lé torí ńjọ́ tó bá ti ní ẹgbẹ̀rún méje ló kù àìwá sanwó lásìkò rẹ̀ ó ti jó di ẹgbẹ̀rún méje àbọ̀ ìgbà náà ló di rìbá hmm. lábẹ́ òfin ọlọ́ ṣe hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullah khairan Sheikh. 09051645438 09051645438 At plus 2348083293896 plus 2348083293896. Àwọn nọ́mbà tí olùjábìnú ti ẹ̀lí máa pè wọlé sí fi máa béèrè ìbéèrè kan àbí kejì tí ẹ̀yin bá ní láti béèrè. Ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullah. Ibẹ̀ tí ń pè. Àtẹ̀gúnmọ̀ṣọ́ ni nígbà tí ó kọ̀. Ìbéèrè yín. Òun tó bèèrè ọ̀dọ̀ kí n ṣe ọyún tí tọ́bá fẹ́ sùn láàrin alẹ́. Iṣẹ́ ó dá kọ́ máa ń ṣe àrùn ní àkókò di kan sùn. Mo á tó bèèrè pé tí ìrọ̀dá ní ilé ọkọ, ṣé ní ẹ̀tọ́ láti sàlọ́ nílẹ̀ kí o tó sùn? Alhamdulillah nítorí tí wọ́n béèrè pé ìdàsáyé tí èèyàn ń ṣe ẹ́fídì nǹkan pẹ̀lú ẹnìkan bẹ́rẹ̀ bí july láti tó wá di bẹ́rẹ̀ bí january àbí february bí ẹ̀yìn ẹ̀yìn náà wá sọ pé mi ò ṣe mọ́ owó owó ẹ̀ẹ́dà kí dókítà fún mi owó ìmúdọ̀ ń darẹ̀ pé èyí ò gbà padà ṣé wàá lẹ́tọ̀ọ́ sí ìbá fẹ́ ṣe ẹ́fídì nǹkan pẹ̀lú ẹgbẹ́ mi ó ní ìdí ò já àgbẹ̀ ẹni tí wọ́n kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ ibi pé èèyàn ṣe pẹ̀lẹ́ lè ní ìyẹn àbí èyí tó wà ní ló wà bẹ́ẹ̀ ni. Hello. ẹni ṣé ó nílò kéèyàn tún wá kílù ní ká ní ṣe pẹ̀lọ́kùnrin mi àbí èyí téèyàn ti ṣe tẹ́lẹ̀ ti gbé tọkùnrin tuntun mi. bẹ́ẹ̀ tó ní kí èyí tó ṣe pẹ̀lẹ́ lè mí àbí èyí tí ò ti ṣe pẹ̀lẹ́ ìrẹsì èèyàn mú. ó ti yẹ ó ti yẹ. Ah, but eh, ìgbà tó ń náà fẹ́ ọkùnrin yẹn tó fi wá kọ̀ lẹ̀ ṣé ó ti kó lọ lé rẹ̀ àbí ó ti kó lọ lé rẹ̀. ẹ náà ó sì kó lọ sílé rẹ̀. ọ̀dà àgbọ̀n wọ́n sì ti ní. ó wá sí láti bí nìkan yẹn sọ ó dẹ̀ fún mi ní ẹni sàdáàkì. wọ́n sọ wọ́n fún sàdáàkì wọn ò ní ìbálòpọ̀ kankan wọn ò sí nǹkan kan. wọ́n ní ìbálòpọ̀. ọkọ rẹ̀. pẹ̀lú ìdíkọ́ lóhùn ìṣó. ó ti yé àkọ́kọ́ ọ̀rọ̀ súnà nàbì sallallahu alaihi wasallam fi wa pé ká tó sùn ká máa ṣàlùwàlá ní nǹkan tó ṣe sábàbí tá a fi máa ní ààbò tó péye ní ìgbà tá a bá sùn gbogbo àwọn aburú eléyìí tó máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn lójú oorun ọlọ́run sọ yọ ọ́ là òkú ń bẹ́ẹ̀ torí ẹ kì í ṣe pé torí pa fẹ́ ṣe sọ láti lásán láti máa ń sálọ àlà hmm. sábàbí mi ló tún gbọ́n nínú sábàbí tá a fi máa ń sálọ àlà àlọ́ àlá kì í ṣe àwàdà kì í ṣe pé sẹpá ṣẹṣẹ hmm. tẹlómi ọmọ tẹnra rẹ dànù àlùwàlá là ń pèlè ìkósókọ míì tó lè ṣe déédéé rẹ ẹ rí i pé ń gbàdá sọ pé àlùwàlá èdè lárúbá náà la sọ di yorùbá mbẹ àlùwòbó yorùbá wa ní àlùwàlá hmm. gbàdá haúsá náà sọ pé àlùwàlá hmm. so ó túmọ̀ sí pé kò sí bá a ti kọ rẹ̀ náà nù kò sí bá túmọ̀ rẹ̀ so àlùwàlá kọjá sẹpá ṣẹṣẹ tó nínú nǹkan máa jẹ́ sábàbí fún ni ààbò tí wọ́n máa lọ wá oògùn àdánù ká tí wọ́n máa pọ̀fọ̀ kó tó sùn nítorí hmm. wọ́n ń jiyàn lójú oorun wọ́n tún bọ́ fọbẹ̀ fọ́kùn so tọba wa jí ó sì ti gẹ́tì pé lálẹ́ àná kó tó sùn láìsí lọ jẹ́ níbo nìyẹn gbàdẹ́nu ẹ̀ hmm. so àtọ́bẹ̀ fọ́ so tọba fẹ́ kọ́lọ̀ ọ̀la ọ̀kọ́ sọ nínú gbogbo àwọn aburú bẹ̀ máa sàlọ̀ àlá kó tó sùn hmm. ọkàn jẹ́ pé kò lè sàǹfààní fẹ́nikẹ́ni àfi mùsùlùmí gidi nítorí tí ọ̀nà bá jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ tí èmójú tẹ́sìn wọ́n pé eh, Ramadan àdé ọjọ́ ń di mùsùlùmí ni ọ́ so irú àwọn wọ̀nyẹn kò lè wúlò fún wa kò lè wúlò fún ọ àwọn jẹ́ mùsùlùmí lójú méjèèjì làwọn nǹkan yóò fi wúlò fún hmm. wáyé obìnrin tí wọ́n ń ṣe nǹkan sùn wọn ò bùkátà kó sálọ aláyàn kó tó sùn hmm. ó ti tó igbe bó ṣe àwọn àdúrà tánà bí sọlá àdìsọlá ti kọ́ akókò àmọ́ ẹ̀sìn ṣáájú ká tó sùn ọmọ ọbẹ̀ nínú sọ àti ààbò wọn á ní àwọn lọ́kọ ọkọ táwọn níyẹn so kò tí ì má wọn wọlé rẹ̀ hmm. àwọn sì sọ pé àwọn ní lọ́kọ nítorí pé wọ́n ti so yìgì wọ́n so igi ní ìbámu pẹ̀lú bófin ẹ̀sìn islam ti ṣe sọ kò ì tí wàá má wọn lọ sílé ṣùgbọ́n ọmọ wa ń bà wọ́n níbi tó jẹ́ àyè àwọn àwọn sì tún ti ní ìbálòpọ̀ so òjijì lọ́sàdé lẹ́yìn bí oṣù mélòó ló lòun ṣe má wọ́n ní sọ̀dáàkì tó ń ti san fún ọ tẹ́lẹ̀ kò ń yọ̀ǹda rẹ̀ fún ọ wọ́n ń jẹ̀bi kọ́ wá gbà <laughs> owó ti di tọ́mọbìnrin hmm sọ nítorí pé ìwọ ló wù ló gbé wọlé ní tí wọ́n sì máa bóbìnrin ṣe pọ̀ tó bá gbé wọlé ìwọ ti ṣe sọ ọmọ ti lẹ́tọ̀ọ́ sí gbogbo owó mọ́wùlẹ̀ dúpẹ́ fún ọ kọ́dọ̀ tún bọ̀ ọlọ́kàn jẹ́ wọ́n fẹ́ bọ̀ ń gbèsè ayé jẹ gan àwọn fẹ́yàwó kò tí ì tọ́jọ́ kò tí ì tóṣù àwọn alóò ṣe má kí ló ń tọ́ ọ láàmú mm. ò fara mọ́ gbogbo rádaràdá bá ọmọ ọlọ́mọ mm. kọ́ wa fẹ́ pé ọ fẹ́ tọ̀wò ẹ̀ kọ́ kà mọ́ sọ pé ò ṣe zìnà ọ wá pé jẹun fẹ́yàwó ọ̀rọ̀ àṣejọ́ mẹ́ta mẹ́rin pẹ̀lú rẹ̀ ọ̀hún ò ṣe mọ́mọ́ bínú actually sọ̀dá kí tó ń fọ òun yọ̀ǹda ọ̀jẹ̀ bí òun torí délé wọ́n lọ́ba lọ́kàn jẹ́ hmm. ó sì bà àwọn òbí rẹ̀ lọ́kàn jẹ́ ọlọ́run kọ́ mọ́ ṣe tiwa nígbànújẹ́ òun torí délé yìí tó bá ti ṣe ìdá àkọ́kọ́ lẹ̀ tó nǹkan oṣù mẹ́ta lọ́lọ́kọ̀ míì ọlọ́run bọ́ wàá fún ọ ní ọkọ tó tọ́jọ́ ọkọ tí ó lálùbáríkà ọkọ tí ó jẹ́ ìdùnnú fún ọ o tún ní rí bànújẹ́ mọ́ inshàlá. Jazakumullahu khairan Sheikh zero nine zero five one. Ẹ wọ́n á sọ pé sọ wọ́n tu igi. Agbègbè ẹ ti tán lọ lọ́kọ̀ finish. Hmm. Ọ̀rọ̀ pé sọ́sí kan lọ bọ́ ọkùnrin alákọ̀ọ́kọ́ pé ó ti lóun kọ́ ọ̀lẹ̀ ó ti parí. Hmm. Wọ́n á ṣe àìdà tó bá ti parí àìdà wọ́kọ̀ mi. Hmm. Hello. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ẹlá ẹgbọ́n sókè díẹ̀ sí ókan yóò àti bí ẹ ti ń pè. Zakaria Fatima láti Ìjẹ́rù. Láti Ìjẹ́rù. Ẹ̀yìn láti kọ́ọ̀tù Ìjẹ́rù jà. Ìbéèrè yín. Ẹjọ́, mo fẹ́ pé ọ máa ń sọ pé sínú ìlú náà àti Jímọ̀ mẹ́ta lórí ara wọn. Wípé ó ní láti fi lọ wẹ ìwẹ̀ láti fún lọ́sí náà padà ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ní sábàbí kan torí láti bí jímọ̀ kẹrin àbí karùn-ún ṣe sí èdè tí jímọ̀ àti tí ìtẹ̀jú tó lọ ní accident pọ̀ kí ìrùn ní kí ìrùn yẹn lórí ìjókòó nílé ṣé téèyàn bá ṣe sọ́nà tí àlàáfíà bá tó téèyàn náà padà tó máa wẹ̀ sí ìgbà padà ní àbí kò ní. ẹ ẹ lóhun lábẹ́ ìbéèrè yẹn lákọ̀ọ́kọ́ ẹni ẹni tí ò bá lọ sí júmọ̀ fún odindi júmọ̀ mẹ́ta ṣé ọkùnrin lè ń sọ ní àbóbìnrin obìnrin ni o obìnrin ni o. ọ ti yé. tó alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kìí ṣe obìnrin ni wọ́n ń bá wípé tí ọba lọ sí júmọ́ àmẹ́ta hmm. kìí sì ṣe tí wọ́n ní yọ ṣẹlẹ̀ sí tí ọba lọ sí júmọ́ àmẹ́ta náà lẹ́sàn hmm. tó bá kébẹ̀ ṣe gbọ́nu ìsọkúsọ̀nù hmm. ìdáná ìṣòro bá àdìsọ́là ń sọ ní pé ní tó bá fi júmọ́ àmẹ́ta lẹ̀ tọ́ba allahu ala qalbi ọlọ́wọ́n bó fi èdìdí di ọkàn rẹ̀ fífi hmm. èdìdí di ọkàn kò túmọ̀ sí kó ti di kèfèrí hmm. mùsùlùmí tí wọ́n fi èdìdí di ọkàn rẹ̀ hmm. ọlọ́run máa fi èdìdí di ọkàn wa torí rẹ̀ ọkùnrin ni wọ́n ń bá wíkì èso obìnrin obìnrin ìtọ́lọ́lá jù fún náà nípa máa ṣe sọ láti inú ilé rẹ̀ títí ọjọ́ jùmọ̀ yẹn kẹ́ ẹ máa ṣe sọ láti zuhur dípò sọ láti jùmọ̀ òun lọ́lọ́lá jù fún yín àmọ́ tẹ́ bá wá sí mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ àtẹ́yìn náà darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tẹ́ ṣe sọ̀látùl jùmọ̀ kò burúkọ bàjẹ́ hmm. àmọ́ pé tẹ́yìn bá fi sọ̀látùl jùmọ̀ mẹ́ta sílẹ̀ wọ́n fèdí dídí ọkàn yín kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìjọba ṣùjọ́. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra lé èyí tó jẹ́ ti fashion ti ìbàdàn ẹ̀ka ti ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ yóò wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ti gregorian calendar yìí ní ọjàba central mosque ìbàdàn láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt òun ni yóò sì wáyé inshallah Ah, àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí ò gbọ́ màálù jùlùkọ̀rú eh, inṣàlá eh, eh, ní ìtẹ̀síwájú tíra màálù òun náà ni wọ́n sì mọ́ bá láǹfààní àti sọ̀rọ̀ lé lórí Sheikh Dr. sọ̀rọ̀dẹ́n gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀ lógún ọ̀ṣun bí àwọn náà ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ ní ọjàbá Central Mosque nílùú ìbàdàn níbi tí a pè ní náà inṣàlá kọlọǹkọ ṣù ẹmí wa dìgbà náà lọ àwa tí a bá gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ inṣàlá yín o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín gbajú pé. ẹ kú ètò. ẹ ṣe o ó kọ yín. àbá bàṣírù yẹn ni pé àbá àtọ́kọ̀ sí àwọn tó ra ẹ̀kẹ́ nẹ̀fẹ̀ níyàn tó tí ń jọba sanwó ó di tiẹ̀. àwọn tí wọ́n máa ń ra bíi mọ́tò fún ẹ̀dá tí kẹ̀kẹ́ nìkẹ́ ìjẹ́ tí pé ẹ̀jẹ̀ bá ẹ̀jẹ̀ bá sanwó ẹ̀ tán ó pè wọ́n ìtọ́nà mẹ́ta ẹni olówó ó kódà méjì ó kódà kàfúnyà ìyẹn kọ́ òṣìṣẹ́ ìrẹ̀lẹ̀ kejì ìṣàfihàn àti wíkìrì àsìkò fẹ́ kéèyàn bí ẹ̀rọ fẹ́ sùn lọ sí ìlú sí àbí gbogbo ìgbà yẹn lè tó lọ́wọ́ alẹ́ o. ẹni tó ra mọ́tò fún yàn lórí pé yàn máa sanwó díẹ̀díẹ̀ òun lè ra mọ́tò yẹn ní two million wọ́n á tà fẹ́yìn ní four million hmm. wọ́n á nígbà táwọn bá sanwó tán wọ́n á da owó sọ́nà mẹ́rin òun ó kó ìdá mẹ́ta ìdá kan nínú owó yẹn ó lè tún pín sí méjì kó wọn mú ọ̀kan kẹ́ni tí ọta mọ́tò fún náà mú kan hmm. gbogbo eléyàn nítumọ̀ hmm. ẹ̀wọ̀n ká sàlẹ̀ yẹn fi ń sáyé kèsì kó fún ọlọ́run làwọn èèyàn mọ̀ tán fi ń sáyé hmm. tó bá fẹ́ tajà fún mi sọ yìí tó fẹ́ tà so kí n bá lówó lọ́wọ́ kí n san fún ọ lẹ́ẹ̀kan náà tí n bá sì lówó lọ́wọ́ tà fún mi lọ́nà kí n máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ká máa fi ẹnta àmà nínú àṣà bójú ká rò pé islam là ń ṣe kò sáàyè fún hmm. nítorí pé n tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni pé mọ́tò tẹ̀yìn ń ta fúnra yín àtọ̀kadà tẹ̀ ń ta fúnra yín ẹ ta fúnra yín lórí ti islam hmm. láti ń pàkíyèsí lọ sídìí pé ti islam ní kẹ̀ẹ́sì hmm. ìtẹ̀yìn ń ta fúnra yín kìí lórí islam torí mọ́tò ń bọ̀ bá sanwó tètè kan tó rò ó sanwó yóò gbà lọ́wọ́ yẹn yóò gbà lọ́wọ́ yẹn kọ́dà ọgbà mọ́tò tún gba ayé tó ti sàn lórí kíni. so islam ọ̀faramọ́yàn jẹ hmm. tó bá ti gba mọ́tò lọ owó ló kù tó jẹ́ hmm. kò láǹfààní àti náwó sí mọ́tò rẹ̀ kó n fẹ́ gbà padà. Hmm. so ẹ mọ̀ pé kìí ṣe lẹ́yìn lẹ́yìn ṣe à ń pè yín lọ sí dìkẹ́ islam ní kẹ̀sì. àwa lè jẹun tó bá ti tako islam ló ń tẹ̀ kó náà dà kọ̀ dà. so tó bá ta mọ́tò fún yàn owó rẹ̀ lọ fẹ́ gbà àmọ́ á sanwó pé òun tó wá ń pín owó sọ́nà mélòó mọ́ fẹ́ gba bàrà ni <laughs> ìnídìí ẹ̀ lábẹ́ òfin ọlọ. Hmm. wọ́n ní sọ̀látùl wítìr ìgbà wo ni káwọn máa ṣe ètò dájú ní kíta ẹ bá lè jí lóru hmm. pàápàá jùlọ nígbà tí máa ń kú dákanu mẹ́ta ti gbẹ̀yìn nínú òru so ìgbà yẹn ni kẹ́ ẹ jí hmm. kẹ́ ẹ wá ṣe sọ̀látùl wítìr yín ẹ bá tún lè ṣe kìyàmù lẹ́yìn pẹ̀lú ẹ̀yọ́ dáa ìjà máa jí bí aago méjì àbòrú aago mẹ́ta òru kẹ́ ẹ ṣe sọ̀látù yín títí tí àlùfáàjà rí èyọ àsìkò náà là ń wí hmm. kẹ ẹ máa tún ṣàdúrà tẹ bá fẹ́ kẹ ẹ máa tọrọ orí ayé àtàlùkìyàmù hmm. àbẹ́yẹ̀ máa ti mara rẹ̀ pé má sùn báyìí tó ọlọ́run ní òpó tó <laughs> kẹ ẹ tó sùn ẹ hmm. máa ṣe sọ̀láàtì wítìrì ilé ìjọba ṣùjọ. ẹ lọ́kọ yín o ó kọ ìjọ tí ń pè yìí. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ó kọ mi ní múdà kìlú látọ̀yọ̀ ìbéèrè yìí. ìbéèrè mi ni pé ẹni dá ara mọ́tìnì fún ọ̀yà láti ju ẹgbẹ̀rún mẹ́fà ta ní kọ́sùn ẹgbẹ̀rún mẹ́wàá láàrin ọdún kan tí ọ̀wá bí wọ́n yẹn san lásìkò wọ́n fẹ́ ba owó jẹ́ máa lọ ìjẹ́sà lè gbà. ṣé ẹni ṣe kí ni. ó ti yẹ ẹ lè gbà padà lábẹ́ òfin ọlọ́run tó wá pé Islam lẹ́yìn fẹ́ sí ẹ lè gbà padà ìdí tí àyìnfín sọ pé sẹ lè gbà padà ni pé ẹ ń tún wo máṣíìnì pọ̀ dà <laughs> tó bá ti là mẹ́lẹ̀ tó ti fọ́ níjọ́ kejì tó gbà ṣe é gbà padà. tí o ní wà. tó o nàní wàá gbé máṣíìnì rẹ. bẹ́ẹ̀ ń gbádùn. <laughs> wàhálà ti pọ̀ jù. <laughs> ṣùgbọ́n iná ò ní pẹ́ dà ẹ̀ ní dábàá pé gbà padà síbẹ̀ rí pọ́ dáa. Hmm. ọjà ó ti rajà lọ́dọ̀ yín owó lọ́jẹ́ yín òfin ọlọ́run. ẹ ló kọ yín o. Náà, ó kọ yín. Àyíwúlá láti Ògbómọ̀tọ̀. Ìbéèrè yín. Ọgbẹ́ bèèrè pé obìnrin náà ó lọ́kọ tó ọkùnrin láti bọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Mhm. Ó wá lọ́kọ náà, lọ́kọ lọ́dọ̀ wá nílẹ̀ ọkùnrin wọn padà sẹ́rẹ̀ jù. Lọ́kùnrin tó wá tẹ́tẹ́lẹ̀, aláwọ̀ fẹ́ gbọ̀ padà. Bọ́sọ̀ ọkọ̀ wá sọ pé ẹni ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ ti jù wọ́n ní ẹ̀dọ̀ wọn ní fún ọmọ ògbọ́n fún ọmọ ọfẹ́ ọlọ́dún. Táwọn ti pé obìnrin yóò di ọmọ tẹ́kùn ilé àdúgbò fún òkú kọ́lọ́lọ́kọ̀ọ́ Àlejò Sọ́lámù Rọ́sùnṣùláì Rọ̀bẹ̀tì. Ìtí mo kàn gbọ́ yóò ní wa ní pé obìnrin tó ti lọ́kọ orí tó jẹ́ pé ọkọ náà ti kọ̀ sílẹ̀ lóye mẹ́ta tó wá lọ fẹ́ ọkùnrin míì ọkùnrin tó tún wá fẹ́sì kejì náà tún wá kọ̀ ọkọ ọkọ tààrọ̀ ọkọ tààrọ̀ ń wá sọ pé òun tún nífẹ̀ẹ́ sí àti gbà padà láti tún fẹ́ níyàwó ipe ṣé ó lè fẹ́rù ọkùnrin padà. Àdàdà lábẹ̀ fún ọ tó bá wù ó lè fẹ́ tòǹtòrí kíkín lọ́fẹ́ gbà pẹ̀lú ó ti kọ́ mẹ́ta ó ti pé ó ti dàjòjì sí pátá porongodo hmm. níṣẹ́ tó bá wù láti fẹ́ yóò tún tún fẹ́ ni hmm. lọ́tún yóò lọ bá bàbá rẹ̀ bàbá rẹ̀ ó fi fún hmm. so àwọn ẹlẹ́rìí ọjọ́ ìrìsì yóò tàn sọ̀dáàkì ilé ìjọba sí i mọ́tí ọ̀bá wù ètò ìpóbìnrin ọlọ́ọ̀lọ́kọ̀ kejì láti fi ṣe dírámà wípé kó wọn lè láǹfààní àti padà sọ́dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ kó tó ń fẹ́ hmm. islam faramọ́ nítorí hmm. pé ó lè ṣeé ṣe kọ́lọ́pọ̀kùnrin kejì yẹn àtòbìnrin yẹn wọ́n jọ mọ́ hmm. pé tó ń bá ti fẹ́ ọ ẹni kó wọn bọ ọ̀sùn tó ń bá ti bọ ọ̀sùn wọn tù ọ́ lẹ̀ fún tèmi kó tún fẹ́ ọ padà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní almuhallil ọkùnrin alákọ̀ọ́kọ́ ni wọ́n ń pè ní almuhallalẹ̀ tó ń náà bá ọlọ́run láàánú àwọn méjèèjì láàánú allahul والمحلل له hmm. نعم Hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Wọ́n kan yẹ tí ń pè. Ọkùn ló ń sọ̀rọ̀ látọ̀yọ̀. Ìbéèrè mi. Ìbéèrè tí mi nípa ọ̀rọ̀ ó ti máa ṣẹ̀ṣẹ̀ máa ṣe táwọn èèyàn béèrè. Tó bá jẹ́ pé àkókò wọn ti jọ kù, ẹni jẹ́ ọ̀sánwó, ó ti bá òkú tọ̀yọ̀ sanwó. Lórí sọ pé wọn ò tí ì rówó, báwo wọn fẹ́ ṣe àtẹni tó ní máa ṣe náà tọ́jọ́ fún náà ti fi èrè sí owó rẹ̀. Ọlọ́run bá ti ṣàlàyé lẹ́yìn. فإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون tẹni tó jẹyìn lówó bá jẹni tí nǹkan lè má ẹ lọ lára títí táàrà ó fi tù tẹ ẹ bá tiẹ̀ wá fowó ń ṣe sàrà fún Ọlọ́run ló ń lo lóore jù fún. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ó kàn jẹ́ tí ń pè. àwa ò ń sọ̀rọ̀ látàrí òkúta ìbéèrè yín. ìbéèrè alákọ̀ọ́kọ́ mi ni pé ẹgbẹ́ bèrè pé ṣé èèyàn lè ṣe àkíkọ̀ ní twenty one days. twenty one days ok. ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì pé bá ti mọ̀ wípé ọ̀rọ̀ bàbá wa ẹ̀gbọ́n ti máa ń ṣe yìgì èyí tó kọ́ sọ wípé mo fà ní bàbá ẹ̀fẹ̀ lọ́wọ́ pé wọ́n mọ̀ pé bàbá kan ti wá ṣe bẹ́ẹ̀ fẹ́ mọ̀ pé ọmọ ẹ wá sọ fún wípé à láti lè nǹkan tá máa ṣe nígbà yẹn níbi tí yẹn gbogbo pé kò máa ráìsì ọlọ́wọ́ náà pé èrè wọn. tó wọ́n fẹ́ bèrè pé ìgbà tí àìsí yẹn ti wáyé síbò kì í ṣe wí pé wọ́n fi ṣe sábàbí pé kọ́mọ yẹn máa jókòó ìṣìnà ní ilé ọkọ wọn. àbí kí ni nǹkan tí wọ́n lè ṣe láàrin yẹn tó kò wà sí wípé tó bá ọmọ yẹn àti ọkọ. alhamdulilayi. Eh, àkókò ṣíṣe àkíkà hmm. lọ́jọ́ mi yàtọ̀ sí ọjọ́ keje ó wá nínú ìgbàwọ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ ìyá wa Aisha radiyallahu anha ìpè tẹ́ ní agbára láti ṣe keje ẹ lè ṣe kẹrìnlá lágbára kẹrìnlá ẹ lè ṣe kọkànlélógún lágbára àti wá sí ṣùgbọ́n ṣíṣe àkíkọ̀ táwọn ń sọ yẹn ká gbọ́ yí dáadáa ó ní í ṣe pẹ̀lú pípẹran àkíkọ̀ kìí ṣe kíkọ́ àwọn èèyàn lẹ́nu jọ tẹ́fẹ̀ ń kó mà. Hmm. ẹ̀rọ pa sànù tí Islam ń sọ ní ẹran ẹran hmm. ẹ̀ ní tẹ́ẹ̀fì pa lọ́jọ́ kejì hmm. ẹ sọ dijọ́ kẹ̀ńlá bẹ́ẹ̀ bá ní lọ́jọ́ kẹ̀ńlá ẹ sọ dijọ́ kọkànlélógún lágbára rẹ̀ ọba síjọ́ kọkànlélógún náà ẹ fi sí gbogbo ìgbà tó lọ́ọ́ máa ní kágbára yan ká ẹlẹ́yìn ìjọba òṣèlú àmọ́ fẹ́ pé àwọn èèyàn wá jẹ́ ń jò ló pè wọ́n tó burú eléyìí hmm. jẹ́ bó ti jẹ́. wọ́n ní tábà wo bá ṣe máa ń so igi tẹ́lẹ̀ hmm. dèsí náà hmm. tó yẹ pé wọ́n làwọn fa ọmọ lé bàbá ọkọ lọ́wọ́ bàbá ọkọ ni kó fi fún ọmọ rẹ̀ tá a pè ní gbogbo ẹ̀ pé òdo náà ni ọ̀bọ̀fin ọlọ́run ọba mu bóyá láti ṣàtúnṣe tó bá gbé bàbá ọmọ lódodo gbogbo èèyàn tó lọ́n sì ní kí ìṣẹ̀lẹ̀ yóò sojú wọn ọmọ lódodo gbogbo ọmọ náà mà dípò pé ó tún bí rẹ̀ ṣe ọkọ náà mà dípò pé ó tún àna rẹ̀ ṣe hmm. wọ́n wá túká lórí pé àmà àmà hmm. so à ń bẹ lọ kó jẹ́ pé yìgì tí wọ́n so yẹn kò ní já sí zìnà nítorí pé gbogbo wọn ọ̀mà hmm. ká gbé sórí kó ti di nìka àṣọbà èyí tó túmọ̀ sí kékeré ṣe zìnà náà lápọ̀kọ àtìyàwó ń ṣe nítorí pé àwọn èèyàn tí wọ́n ṣe gbogbo wọn ọ̀mà so nígbà tó bá ti wá mọ̀ ẹ lọ ṣàtúnṣe ni ẹ padà sọ́dọ̀ bàbá àwọn yóò wá sọ pípò ń fọmọ fún ọkùnrin níyàwó hmm. ọkùnrin ló ń gbà á níyàwó hmm. so tí ọkùnrin tún sọdọ àkísàmá ẹlẹ́rìí méjì ọjọ́ rì sí hmm. so àmọ́ àmọ́ àmọ́ àmọ́ àwáwí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni kí ló dé táwọn èèlò ibi tá ti gbá láàyè ń pẹ̀ sí wa àbí tá máa péjọ síbi ẹ̀fẹ̀ ibi àwàdà ibi erékeré ìdí tí ò ní ṣe wá láǹfààní láyé náà láàrin tí ò ní wúlò fún alọ́lá kìyàmù téèyàn kàn máa já sí pé gbogbo sẹ́mi zina lẹ́ ń ṣe àkẹ́sìn hmm. kún kankan lọ́pọ̀lọpọ̀ àwùjọ wọ́n mọ̀ wò pé ah, kí ni kí ni wọ́n lọ gbọ́ láti ti pa ṣubú di wákà mẹ́jọ <laughs> ẹ̀sọ́rọ̀ tuntun dé ni Allahu akbar ó fi ńlá àánú fọ́pọ̀lọpọ̀ nítorí wọ́n mọ̀ hmm. ọ̀rẹ́ ni tí ó kọ́ ọlọ́fẹ̀ẹ́ òní lọ jókòó ń bẹ̀ torí hmm. bí ránù ìrẹ́gbẹ̀ iná làwọn máa fẹ́ jókòó sí Hmm. ẹ wá òbí òsè máa ba ọ̀pọ̀lọpọ̀ ètò ìgbésí ayé wa jẹ́ hmm. nítorí ká ṣe ká ṣe gbọ́lá àmọ́ á fi gbẹ̀tẹ́ torí ẹ ẹ jẹ́ ká kọjú mọ́rọ̀ ẹ̀sìn wa ká máa kọ́ nípa ẹ̀sìn wa hmm. ìgbà tẹ́ni ibi tábà tiri kí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó sì jẹ́ kí ẹni tí ń ṣàlàyé rẹ̀ kò ní í da lóru papọ̀ mọ́ sápà olùmọ̀ nípa ẹ̀sìn lódodo ni tó máa ń pa alkitabu wa so ẹ máa jókòó kẹ́ ẹ máa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ọ̀bà ń bẹ̀ kọ́ náà yín kọ́bọ̀ ẹ jókòó pápá láàrin magreth sí ìṣáì Hmm. lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí hmm. àwọn èèyàn máa ń jókòó tí wọ́n máa retí sọ̀látùl Ìṣá hmm. tábà arólù màkà tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún wa ẹ jẹ́ àjókòó ká farabalẹ̀ ká máa gbọ́ bí n tí wọ́n ń sọ tí ọba sí ọ láǹfààní kò ní ní ọ̀la eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kàn yẹ ti ń pè. abdullahi láti ojú mọ̀ sọ. ìbéèrè yín. ẹ dákun mo fẹ́ béèrè pé láti han àyà nínú àlùkùránì mo àkọ́kọ́. Àyà àlùkùránì àbí àdúrà kan nínú àwọn àdúrà ní Muhammad tí wọ́n wá hàn sí ọmọ mú. Èyí tí yóò tún kun, ṣé ẹ̀ṣẹ̀ ní àbíládá kí ọmọ èèyàn jẹ́ onísábàbí àti jẹ fún àti jẹ dábàá kan fún dábàá kan fàpẹẹrẹ bóyá kí ọmọnìyàn jẹ́ onísábàbí fún adìẹ kó jẹ ayán sí ẹ̀ṣẹ̀ ní fún ọmọnìyàn ni àbí ládá. alhamdulilayi wọn kó ọlọ́run bó sọ alukurani kalẹ̀kẹ́lẹ́ máa hàn mú hmm. bí anabi sallallahu alaihi wasallam kọ́kọ́ aláwọn àdúrà tó ní kẹ́ ẹ máa ṣe torí kẹ́ lè bá a máa kọ́ kẹ́ ẹ máa mú. Hmm. so ẹnì kí gbogbo àwọn kẹta anabi sallallahu alaihi wasallam kọ́ àwọn very clear yóò ní kó wí omi yóò ní kó máa wí omi yóò ní kó wí iye ìgbà báyìí hmm. àmọ́ pé lọ hàn kó máa mú kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ hmm. so bẹ́ẹ̀ náà làwọn àyà alukur'an kí ló fẹ́ máa hàn mú sí ìgbà tí ìsìnká gbó lọ lọ́n sọ̀kalẹ̀ hmm. tó bá jẹ́ pé nǹkan kan bá ń dọ̀ láàmú ìwọ sọ́n ti ń dọ̀ láàmú kọ gbọ́ àwọn ọ̀nà àbáyọ tẹ́sán islam mú wa ń parí. èyí ti pé wọ́n lọ́mọ ṣàtọwọ́ dáa pé ẹja lò báyìí ẹja ṣe báyìí ibi tí bíbí àti máa wọnú ẹ̀sìn náà nù. nítorí pé tí wọ́n ń ròyìn ó ṣeéṣe kí ó jẹ́ kó bá làákàyè mu nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ ṣùgbọ́n kò bẹ́ẹ̀ sì mu. torí ẹ̀ ní Ali ibn Abi Talib radiyallahu anhu ló fi sọ fún wa pé law kana ad-dinu bir-ra'yi lakana asfala al-khuffi awla bil tó bá yẹ pé èrò orí lásán láti máa ṣẹ̀sìn ni ìsàlẹ̀ ìbọ̀sẹ̀ ló ká máa fọwọ́ pa kìí sókè rẹ̀ ní ìdílé bá ti wọ̀ tí hmm. wọ́n sì ní kí ẹ má bọ̀ bọ́sẹ̀ hmm. ṣé òkè bọ́sẹ̀ lẹ́fọ̀ọ́ pa ni àbísàlẹ̀ hmm. òkè bọ́sẹ̀ ni ó ní mo rán àbí sallallahu alaihi wasallam pé òkè bọ́sẹ̀ ń lọ́fọ̀ọ́ pa kì í ṣe ìsàlẹ̀ rẹ̀. àwọn ẹgbẹ́ wa kan tó wá lọ́tọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma eléyìí tí imaamu Ahmad rahimahullah tó fi sọ̀rọ̀ nípa pé tóbìnrin bá lóyún láti bímọ bá ṣòro fún un lè kọ àwọn àdúrà tí ń bọ̀ yìí fún pé kó mú ẹgbẹ́ wa ń kọ̀kọ́kọ́ fẹsẹ̀ rinlẹ̀. sọ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé kò sí irú rẹ̀ tó wá nínú kìtáàb àbí súnná hmm. àbí tó wá látọ̀dọ̀ àwọn sàhábà hmm. lọ́nà tó gbà fẹsẹ̀ rinlẹ̀ kò sì sí kan nínú àwọn àfa ẹ̀sìn islam tó ṣe pé fẹsẹ̀ rú rẹ̀ rinlẹ̀ èyí tá a ṣe fún ìfẹ̀míyà Ibn Qayyim náà sọ kí làwọn ọba tún sọ. Hmm. nítorí pé àfa tiwọn ni mamu ahmed madhabu rẹ̀ wọ́n ń tẹ̀lé wọn ò sì ní láyàláyà kan jáde kan yí àkejì ọ̀rọ̀ ìmáàmù wọn bá wọn. ṣé eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọlọ́run àti ànábìlà á ń tẹ̀lé ó jẹ́ bó ṣe jẹ́. torí àmọ́ ahàn alukur'ani mu a máa pé à ń ṣe kínní kan kò sínú ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa. so a ní ṣé tí ọmọ èèyàn bá ṣe sábàbí fún ẹranko kan láti jẹ jíjẹ fẹ́ranko míì ṣé èèyàn dẹ́ṣẹ̀ ọ̀ dẹ́ṣẹ̀ hmm. ní ìṣó ṣe sábàbí tàbí ẹ̀ fi já ṣe sábàbí tó ló ń gbò fi jẹ̀kúté hmm. so gbogbo eléyìí kò sí tó burú zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá sí ìta gbangba tí a mọ̀ sí hodan wabushro èyí tó jẹ́ ti ẹ̀ka ti ìlú Ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ léyìí tó máa wáyé ní ọjàba Central Mosque yóò tún wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ti bàkàtà bíyà yìí láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten am prompt ní ọjàba Central Mosque ìlú Ìbàdàn nítẹ̀síwájú tíra ma'arijul qabul pẹ̀lú àṣeyìí dr sharaf sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọn dá wa lẹ́kọ̀ọ́ àwa tí a bá ń gbọ́ báyìí kí a sọ fún àwọn tí wọn ò gbọ́ pàápàá jùlọ àwa olùgbé ìlú ìbàdàn àti agbègbè ẹ̀ kí Allah kó lò ní sábàbí dáadáa fún wa lẹ́yìn tí àfijọ́ kan nínú àwọn ẹrú rere tí ọlọ́run bá tí ó yọ́nú sí láyé ń bí nínú sàárì àti sábàdí lọ́jọ́ àgbéǹdàlùkìyàmà inshallah zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. waaleykum salaam wa rahmatulah ọ̀hún lọ sọ́rọ̀ láti láti ìbọn fún ọ̀ṣọ́ṣọ́. ìbéèrè yìí ìbéèrè yìí pé kí ni ǹjẹ́ kó ṣètòkè ọkùnrin tí wọ́n pààyọ kókósẹ̀ ní gbígbóná lágbì ní àgbíní tó wà ní méjì àgbífẹ́fẹ́ láti àgbífẹ́fẹ́ àgbẹ̀wò àgbà nínú ṣètòkè ọkùnrin tó wà ní gbígbóná méjèèjì ni súnà hmm. ṣòkòtò rẹ kọ́ ọmọ lójúgun súnà ni hmm. ṣòkòtò rẹ kọ́ mọ́ta rẹ kókósẹ̀ súnà ni èyí tó bá wọ̀ ló lè sẹ́nu méjèèjì. ìṣẹ́nu hmm. pé ẹni títí ẹ wà lójúgun ní tẹ̀lé súnà gidi ẹni títí ẹ wà ní kókósẹ̀ súnà bẹ́ẹ̀ kò sí dọ́jọ́. <laughs> hello rédíò yìí pàtó ẹ yín lẹ̀ kí ẹ bá ti yín lẹ̀ kí ẹ pè padà ṣe gbọ́ ẹ ló kọ yín o. aleykum salaam wa rahmatulah ibi ẹ ti ń pè. Ah, ọlọ́run adé lọ́sọ̀rọ̀ láti Ìlọrin. ìbéèrè yín. ẹ lákùn bẹ́ẹ̀ ni ẹ lọ́wọ́ sáfù ní pé ẹni ó jọmọ́ ọ̀rọ̀ fámílì àmọ́ mo fẹ́ béèrè nǹkan tó jọmọ́ fẹ̀ lọ́rùn nílẹ̀ ó yẹ ẹni tí ẹ̀gbọ́n rẹ̀ kọ́lé sí ẹ̀gbọ́n ẹ̀ kábùrò yẹn kó wá sí ilé orin ilé tí òun kọ́ yẹn nígbà tó dáa báyà ìkan nínú àwọn òbí báyà ìyá àti bàbá ó wá sọ bọ́ọ̀sì pé tọ́ bá kó lọ sí ilé náà mo kọ́ lé ọmọ pé ó wà nínú ìsìlámù bẹ́ẹ̀ náà. ọ̀dà ó ti yé. èmi náà ti kọ́ jẹ mọ́rọ̀ mọ̀lẹ́bí hmm. àṣàlẹ̀ lẹ́yìn kì í ṣe islam lọ́dún tí màmá ẹ̀ bá kọ́ ọlọ́mọ ó sì rẹ̀ hmm. ìwà mọ́kọ̀ níyà hmm, nítorí tọ́lọ́mù bá kádàrá pé wọ́n kọ́kọ́ kú kò ní jogún ẹ̀ tí wọ́n bá ti níyà tí ìyá bá jẹ́ kó ń lọ kọ́kọ́ kú àjogún ẹ̀ hmm. torí ẹ̀ èdè mọkọ ọlọ́mọ èdè kéèyàn máa ronú dáadáa ni o hmm. ó sì lè kọ́ inú rẹ̀ ló gbé tóbi ah, ah. abẹ́ ti ẹ̀ gbọ́rọ̀ ìṣe lè rẹ̀ ń gbígbẹ́ ṣe jẹ́ ìdí nígbà ìtìjáde hmm. bó wàá lọ tó ní mo kọ́ ọlọ́mọ kékeré ní ah, èdè yín wọ́n kù díẹ̀ káàtó fífọ̀ hmm. kò yẹ kí mùsùlùmí ọmọ pẹ̀lú rẹ̀ hmm. ẹ̀gbọ́n ní kó kí àbúrò kó wálé o hmm. ẹ̀yin wá ní ẹ̀ ń sọ̀pọ̀tì ẹ̀gbọ́n pé ilé rẹ̀ náà làbúrò gbọ́dọ̀ gbé bọ́ bá sì kọ̀ láti ṣe bí òun kọ̀ lọ́mọ ẹ dákun ẹ̀wọ́ lọ́jọ́ra wọn báàbúrò ṣe kó lọ lọ́dà torí pé yóò jẹ́ kó náà kọ́ mọ́dó tí ó dàn ńlá sí torí pé gbogbo nǹkan ọ̀fẹ́ nǹkan ọ̀fẹ́ kejì òun náà ò ní mà ti ṣe tiẹ̀ mm-hmm. ẹ jẹ́ kó máa gbélé àyà mm-hmm. àwọn àbùkù àtẹ̀gbin tó wà ń bẹ̀ yóò lò náà lára yóò fi kọ́ tiẹ̀ mm-hmm. ṣé fọmọ ti kọ́lé lọ́dọ̀ tí yóò ti tó káwọn ọmọ yòókù ọmọ jìyà kó máa gbélé ẹ̀gbọ́n wọn nbọ báyà iná lẹ́tù ní ẹ̀gbọ́n Wọ́n mú kí lọ́tọ̀ láti ìlú kéde. Láti kéde ìbéèrè yín. Ìbéèrè yín o. Ọ̀dà, wa alaykum assalam wa rahmatullah. Ó kọ́ yí ìbéèrè yín. Àbúràfíì ti lọ́tọ̀ láti ìlú kéde. Ìbéèrè yín. Ìbéèrè wa ni pé aṣọ́rẹ́ tàbí mọ́ síbi mọ́ọ̀sì yẹn. Àwọn kìíní sáà tó bá wà ní òkè tó Àti ìràwọ̀ tó lè sí yẹn. Ó ti yé, hmm náà kí ló ń lọ sí ṣe àti tí ó da káfí ti nà àbí kò lẹ́tọ̀ọ́ káfí ti bímọ sàn. ẹ gbogbo ẹlẹ́yin kò sínú nǹkan tí islam ní kí ẹ máa ṣe sí mọ́ṣáláṣí hmm. nǹkan tí wọ́n ń pè lámì islam oníkàṣin lọ hmm. sọ̀rọ̀ tó ìbá ti sùn lọ ọba àṣẹ gbogbo ẹ̀ sára mọ́ṣáláṣí bí ìgbà tó kọ́lé ẹbọ kalẹ̀ náà ni. Hmm, so lẹ́yìn náà ẹ̀rú tó ń bà wá star star tẹ́ bá ṣe sára kí ni manara mọ́ṣáláṣí ẹ̀rú ń bà wá kọ́mọ́dé àmì àwọn Yahudi tọ́lá àwọn Yahudi ló máa ń lo star ọjọ́ ìbò sí ẹ lọ́kọ ní o. ó kọ yín. ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn kan máa ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá bọ̀ bí àpẹẹrẹ ó ní ìyẹn lùdà ìṣe wọ́n mm-hmm. ní kí ni ojú wo ni Islam fi wò tàbí kí wọ́n ní ìdí ẹnìkan lọ ọ wá fẹ́ ó ọdún mẹ́wàá lọ́dún tó padà dé ojú wọn ìsìlámù ti wo. akọ ni pé tí wọn bá lẹ́yìn alúdàkọ báyà gbogbo nǹkan dàrú ma lójú ọmọ hmm. bí ó ṣe padà síbi tó ti kú hmm. so ó ṣe ṣe kọ́ padà ó ṣe ṣe kọ́ mọ́ padà wá hmm. so àwọn eléyìí nǹkan tó ní í ṣe pẹ̀lú tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àti sọ pé kò sí so eléyìí kò kò bá làkà ní ìsìn ẹnìkan kọ̀mọ́nálé má. Hmm. ebéde yorùbá lẹ pè lẹ pólú dàkú hmm. sọkọlù kínní kan ti ń jẹ dàkú ni hmm. òun sọnù ọmọnálẹ ó lè jẹ pé ìtòsí ibi tọjẹlé rẹ náà ní ti ń paragàdì kọlọ ẹlẹdàá ó tó fi mànà ẹsùn mọ kọrin ẹ̀dá burúkú kan wà tó ṣe bí ńlọlọrun sáwọn bí àwọn kẹfẹẹrí àwọn aláìgbọrọ nínú àwọn àlùjànnú kò sí nǹkan táwọn náà tí wọn fẹẹ ṣe fọmìyàn so ìdí nìdájọ pé gbogbo ìgbà kí wọn náà mọ sí àfikárù sọba àti àdìkárò hmm. mẹ́sà hmm. nítorí káwọn àdúrà tó máa ń sẹ́wọ̀n ọlọ́run máa fi dáàbò bọ́ sóòrò pé bó nǹkan ṣe ń rí gbogbo nǹkan náà lórí ni hmm. àwọn ẹ̀dá burúkú kan wà tá a lè rí àwọn sì ń rí wa. innahu yarawnakum huwa wa qabiluhu min haythu la tarawnahum. ash-shaytan àtàwọn èèyàn rẹ̀ ń rí yín níbi tẹ̀yìn ò ti rí wọn. so nítorí délé ọmọ ṣàdúà èsì pé ọmọ pọ̀fọ̀ tó bá ń pọ̀fọ̀ ó ti ṣe déédéé pẹ̀lú àwọn tó fẹ́ mú ọ lọ so àwọn kan mọ ọ nírọ̀rùn <laughs> ṣe ilé ìjẹbù sì jẹ ẹ ó tún ní èèyàn kan lọ fọdún ọsọ ọnu ní àbú ìjígbé lọ ìdí ẹgbẹyàn <laughs> ìjìkan ẹgbẹyàn bọ̀ tó ṣeéṣe kẹ́nìkan kò lé hmm. fún bí ogún ọdún hmm. ọgbọ̀n ọdún kẹmẹ́gbúrò rẹ̀ hmm. lójijì kọ́ yọ nígbà tí ò tí kù bóyá ìdààmú kan lọ́lọ́run gbé bá àwọn ẹ̀dá burúkú kan lọ́lọ́run ọba ní kí wọ́n dà láàmú hmm. ọlọ́run ti ní kọ́ bọ́ lọ́wọ́ wọn yóò padà wálé náà hmm. lẹ́yìn ìjọba bó ṣe jẹ́. àmọ́ tó bá ti ní í ṣe pẹ̀lú ẹbọ tó ní í ṣe pẹ̀lú pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ní ń darí gbogbo nǹkan hmm. ìṣèkèfè rí nìyẹn ẹnìkan ò ní sọnù bẹ́ẹ̀ àfikọ́jọ́ pọ́lọ́ ńlọ bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn ń ro aburú sí ọmọlàkejì wọn lóríṣiríṣi ọ̀nà ń ṣe laburú ọ̀jẹ́ tiẹ̀ nítorí kọ́lọ̀ ọkọ̀ pé yóò ṣe ọ́ tọ́lọ̀ bá kọ́ pé yóò ṣe ọ́ náà ni hmm. tọ́lọ̀ bá ní kò ní ṣe ọ́ kò ní ṣe ọ́ hmm. wa'lam annama asabaka lam yakun liyukhti'ak wa ma akhta'aka lam yakun liyusibak lọ́wọ́ mọ̀ pé gbogbo ń tọ́ àkọọ́lẹ̀ pé kò ní í ṣe ọ́ kò sí ńlọ́fà ló fi ṣe ọ́ hmm. gbogbo tí ò bá sì ṣe ọ́ hmm. kò sákọọ́lẹ̀ pé yóò ṣe ọ́ ńlọ́fà ni ò fi ṣe ọ́ màmá hmm. rò pé oògùn òfò kan ọ̀fọ̀ tí mo jí pa àwọn bàbá kan ti ní kò ní í ṣe ewu irọ́ lásán tọ́lọ́ máa kọ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà ni ọjà bó ṣe jẹ́ tọ́lọ́ máa ṣe ní kò ní í ṣe bí gbogbo ayé bá ní ọ̀sẹ̀ kò ní í ṣe ọjà ẹ ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ṣé ẹnìkan tó bá ní oko ibi tó ń fẹ́ ṣe nǹkan ọ̀sán mhm. tó wá ti rí pé tó bá ti kí ṣubú ìtàn mhm. nígbà tí wọ́n ń ṣe àfikàrù sọ́wà mhm. ó fẹ́ lọ́mọ́ ń gbá àwọn ìgbẹ́ ẹran àti ìtọ́ ẹran tí àwọn ọ̀gá ti ṣe sílẹ̀ ní alẹ́ mọ́júmọ́ wọ́n tẹ̀sán pé sábà fẹ́ wọlé ẹ̀gbọ́n ká má mú nǹkan kan wọ ilé ẹ̀gbọ́n tó ṣe wípé ìrántí ọlọ́ọ̀dà ó wà ńbẹ̀. Hmm. ṣé ẹni yìí ṣe lè máa gbá ilé ẹran pẹ̀lú àwọn ọ̀gbẹ́ àti àwọn ọ̀tọ̀ tí àwọn ọ̀tọ̀ ti sílẹ̀ lẹ́nu tí ó ń ṣe àbíkárù sọ̀bá rẹ̀ àbí kí àbíkò lè ṣe bí yóò fi gba tán tó gba ọmọ dàgbà. alhamdulilayi kò sí nǹkan tó burú hmm. wípé kọ́ ọwọ́ bí tó ń ti sin àwọn ẹran yẹn níbi hmm. wọn ti tọ̀ tí wọ́n yàgbẹ́ sí kó o sì máa gbà kó sì máa ṣe adkaru sabah eléyìí tó fẹ́ ṣe láàárọ̀ ọjọ́ yẹn àyàfi tó ẹpẹ́ lẹ́dẹ̀ ló ń sìn ẹ̀yàn hmm. tó gbẹ lẹ́dẹ̀ ẹ̀gbin ni hmm. so ṣùgbọ́n òun ń sin àgbò òun ń sin màálù hmm. òun ń sin ràkúnmí òun ń sin adìẹ ẹlẹ́yìn ìṣẹ̀gbìn nítorí kò fi ṣẹ̀rí àsọ pé ìgbẹ́ gbogbo ẹranko ìdájọ́ rẹ̀ nìdájọ́ ẹran gbogbo ẹranko kọ̀ọ̀kan gbogbo ẹranko tó náà máa ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ ìgbẹ́ rẹ̀ ntọ́mọ́tì ìṣẹ̀gbìn ni. Hmm. àwọn gbogbo ẹranko tó náà bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ìgbẹ́ rẹ̀ ẹ̀gbin ni ìtọ̀ rẹ̀ ẹ̀gbin náà ni. ilé ìjẹ́bù sókè. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra tọ́jẹ́ ti ẹ̀ka tìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ yóò tún wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ti bàkàtà bíyà yìí inṣàlá ní agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ní ọjà bá central mosque ìlú ìbàdàn asheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnmá center ní pápá abẹdẹ lógúnmọṣọ àwọn náà ni wọn sì máa dára lẹ́kọ̀ọ́ ní ọjàba central mosque nílùú ìbàdàn tí a sọ yìí nítẹ̀síwájú tíra ma'arijul qabul inshallah kọlọǹkọ ṣe nìkọkan àjùbọ náà lọ àwọn tí a bá sì ń gbọ́ kí a sọ fún àwọn tí kò gbọ́ kọlọǹkọ lò ní sábàbí dáadáa fún aláyé àti ní àlùkìyàmà mùsùlùmí tí kì í ṣe òwò bẹ́ẹ̀ ni kì í ìyá zero eight zero zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀ ló kọ́ yín. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Um, eh, ẹ béèrè ẹ béèrè. Eh, ẹnìkan béèrè ẹnìkan yá owó lọ́wọ́ mi. Mm-hmm lẹ́ẹ̀sìn ní ẹni ẹ̀ tún ó dágbà tó máa dá owó yẹn padà ọjọ́ èèyàn sì pé ó wá sí yáwó lẹ́lẹ́kejì mhm. ó tún wá bá ń pé kó tó kọ́jọ́ yẹn tó kó máa sanwó yẹn padà now the so for a long time nífẹ̀ẹ́ ni ọ̀tí ìsanwó yẹn rárá mhm. ó wá tún wáyé lẹ́ẹ̀kẹta pé òun fẹ́ yáwó then èmi wá èmi dẹ̀ ti gbọ́ pé ẹni yẹn oníjìbìtì ní pé bó ṣe máa ń ṣe pé ènìyàn lọ́mọ ìsọkúpé mo ti mọ̀ now nítorí wọ́n fẹ́ ṣe pé ni pé èmi ó wá láwọn ní àwọn bá ti gbà tó ń fẹ́ tà mo dẹ̀ sọ pé mo ti lè ta tó tọ́ pé kí n bá bá sarú ọjà bẹ́ẹ̀ yẹn pé pé owó sì ní èmi ò wá yọ èmi ò ní fún lówó ọjà rẹ̀ hmm. alhamdulilayi àkọ́kọ́ pẹtẹ tó máa pọn jìbìtì ni hmm. nítorí pé ẹ ti ya olówó lẹ́ẹ̀kínní ẹ tún ya lẹ́ẹ̀kejì hmm. ẹ̀kẹta lẹwà tó mà so eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ yá lákọ̀ọ́kọ́ tó dágbà ẹ jẹ́ kó san nígbà tó lòun tó lòun wọn san kó tó tún di pé ẹ yà lómi hmm. nítorí pé ó yẹ ká máa mọ yẹn dáadáa kó tó di pé àkàn máa kó o fún un. Hmm. ẹlẹ́kejì náà ni pé nígbà tó ń sọ pé òun ní nǹkan tó ń fẹ́ tà tẹ́yìn wá sọ pé ẹ mọ ibi tó ti lè ta ǹjẹ́ tẹ́ ẹ bá bá a tán tí ẹ lè yọwọ́ tí yín bẹ́ẹ̀ gbọ́dọ̀ yọ. Hmm. àmọ́ ń jẹ́ pé bá fẹ́ kówó ń tẹ́ ẹ bá àtàjíṣẹ́ ẹjọ́ sojú àwọn èèyàn àwọn àbáyín dẹnu bò pé sanwó tiẹ̀ náà. ọjọ́ hmm. bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ọkọ̀ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá fi san lẹ́sùn lórí láyé bí àtúbàjì lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìí àmọ́ ọkọ̀ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́tẹ̀ lọ́gbọ̀nsọ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà àti àfá ismail tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá jazakumullahu khairan ọládùn níbi olóko mi ọjọ́ mẹ́jọ ìní láti máa pàdé inshallah títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń fún àìpé salamu alaykum wa rahmatullahi wa barakatuhu.